àbí ìjọba ọ̀dà àwọn ọmọdé ti kó bàbá ní káka bọ́ọ̀dù sáré àbílẹ̀ bàbá ní káka bọ́ọ̀dù ìsàmì ìdílé lẹ́ẹ̀kọ́ nínú wọn bàbá ní kí yóò ní wọn náà àbúrò àti ìjọba bá torí èmi bàbá ní kí wọn kò sọ yí alẹ́ ìjọba àbúrò sọ́wọ́ kò lè sàmì lẹ̀ eléyìí náà ò dún. ẹ̀rí eléyìí sẹ́yìn àbí ìdánilẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam wọn náà nàbí wọlé ọgbẹ́ ẹ̀kẹ́ wọn ní ọmọ ní táwọn èèyàn mọ̀ ní pé àjẹpọ̀ Muhammad kọ̀ọ̀nà bí àwọn àlejò tó lẹ̀ ojú bí súwọ́tò bákọ́rà ànábi bí ìṣẹ́ra kàkọ́ súwọ́tò ayé mìíràn ànábi bí ìṣẹ́ra kàkọ́ irú ilé yìí wọ́n bá bá bàbá ànábi máa ṣe ní omi ọ̀kọ́kọ́ sí lẹ́yìn nígbà wọ́n yí ànábi tó bá dé àgbà ànábi bá bá àkùsọ̀ súwọ́tò ìṣẹ̀lẹ̀ àlè kẹ́lì súwọ́tò tó ń lò ní àná إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ẹ̀rù ìyàtọ̀ sọ́wọ́tún kọ́ńtàrà sí sọ́wọ́tún mọ́kànlá lórí ka ayé àlàyé o ọ̀nà lẹ́nu wá kà ọwọ́ àti ọmọ níbi àbẹ̀sọ̀lọ̀ bá wà lẹ́sọ̀ nígbà wá sí i tán àbẹ̀sọ̀ náà wá sí i lè pé sóòrà tó gùn náà yọ fẹ́ kí ẹ̀ fi mọ̀ pé máa sí òyìn. ولكنني سمعت بكاء صبي àmọ́ bí mo ti fẹ́ gbé mi ní mo fẹ́ parí pátí àmúgbágbó tó máa kàn sọ fún nínú àwọn tó gbọ́ mi wá láwọn obìnrin àwọn àyà nínú àwọn sọ̀hábíyá nínú àwọn sọ̀hábí wọn tó tẹ̀lé ànábi ní pàtàkì ti bùkà ẹ̀kọ́ mi yìí mo bá gbé fún mi ní sí lẹ́yìn pàtàkì ní àǹtà تعرفها يدع أن ترتكن أمه أو كما قال صلى الله عليه وسلم الذي إن وعد يتوسط فيه ومدعى يعني كني سيد أن قمت النبي صلى الله عليه وسلم وكتاب يا مسارة لأوجع قومهما سكوها في كشوة البقرة تلك وتعتد إمام الناس أقرأتني مع النبي صلى الله عليه وسلم أما الصلاة يوسف lànàbí lórí iṣẹ́ ẹ̀mí ọ̀pẹ́ tó wá kò má kọ́ra òkè alẹ́ mọ́ra lànàbí wá wá súra tó ké sí múra pé àyà mẹ́ta péré ànàbí ni bọ́pà tó ti fi lẹ́nu ìjọ náà nípa báyìí ara àwọn àdáàbò ìmáàmà àwọn ẹ̀kọ́ tó yàn gbọdọ̀ yìí ni wọ́n bá sí ìwájú kọ́mọ̀ọ́sì ìmáàmù onílé ìmáàmà مراعاة أحوال المصلين كما يوصي àwọn tí kò lẹ́yìn wa láti dáná àdéhùn màálù gbèjára yìí ni wọ́n dájú làkàmì náà sáàlẹ́bí tí lọ́kùn pé àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ arúgbó bẹ nínú wa wọ́n dárí ṣáàlẹ̀ yóò níbi ọbẹ̀ lọ bẹ nínú wa ọ̀nà ìṣe ìrọ̀lẹ́ mú rẹ̀ tó tó lọ́kà bẹ̀rù ọmọ lọ́kà wá sí wọn láwọn àwọn tá ká mọ̀ pé ní ọ̀bá jẹ́ òun ọ̀bá ní tẹ́gbọ́yọ́gbọ́ jáde lọ bí ìlú àbílẹ̀jú náà wà àbílẹ̀ wà náà lọ́lá yìí rẹ̀ káwa náà má wà á gba ohun èyí pọ̀ àwọn akẹ́yìn ọba fẹ́ kí ni mo di ogun bàbá máa tó yí dada àlẹ́gbà Muhammad ọ̀làfẹ́lẹ̀ fẹ́lẹ̀ ìjọ ń dá àlẹ́bí ní ìlú mahal àlẹ́bí ní kíni àfẹ́kẹ́rẹ́ ìjọba ìjọba máa kó ẹni yìí ní sẹ́kì inú wa sí ìdùnnú oṣù ọlọ́run láti gbé pẹ́ ọwọ́ akókò ìdíyàmá ẹyọ gbọ́kókò ìdíyàmá ìdíyàmá máa kọ́ máa ti dùnnú àná àdúgbò kókò ìdíyàmá ń kọ̀ wá ayé rẹ̀ kókò ìdíyàmá sí ọ̀nà ìjọ ilẹ̀ ọgbọ́ àpàtà àmì àyíká ìyá àmọ́ sábà pé àyàtá ní ìyá àti orí kanlẹ̀ níbẹ̀ ní ìmọ̀ súnmọ́ àmẹ́lì ọ̀lọ́lọ́ àwọn àyọ̀kọ́nà. a nínú àwọn àwọn onímọ̀ àwọn tí wọ́n kọ̀ àwọn kan kọ pé yóò máa dààmú orí máa ń níbí nígbà tí yàrá ìbáyà bá wà báyìí lọ́dọ̀ pé òkú ìlú ìmáàmù lọ́dọ̀ pé ìborí kanlẹ̀ ní ìmáàmù lọ. àmọ́ àkọ́wà èyí tó bá a ti dù tó bá tó yà lẹ́wà Muhammad ràbọ́nà mùsí òkú ìlú bẹ́ẹ̀ òun làwọn náà yìí àmọ́ ìlú tó tó wá ti ká èyí tí bí yóò ṣe tí wọ́n sí òní kan ayé àfihàn tí ń torí kẹlẹ̀ àwọn àyè ìdájà ní àgbà ọ̀kan nínú wọn lẹ́nu sórà tó dájúdà yìí àti nípa báyìí bàbá yìí máa mú tó kí sọ́ka ayà tí forí kan lẹ̀ lẹ́lẹ̀ tó wá lọ forí kan lẹ̀ ká má forí lọ wọ lójú kì í nínú àwọn súnlẹ̀ tí ò sí ilẹ̀ mọ́ lọ́dọ̀ wa náà ni ó ti yẹ káwọn aká abájẹ́ ìmọ̀ọ́mù kámẹ́sì ń kú lọ́kẹ́ ọ̀kan ọ̀nà àti súrà tó ní kájíríà káwọn ìyọ́mọ̀ tó wà ní ẹ̀ka tí wọ́n wá sùdánà lórí ìwé orí kalẹ̀ ṣé ìgbà ń jẹ́ eléyìí ń lọ sí ìhàdí ìyàgbé ọ̀rẹ́ rà ní wọ́n di ọlọ́run láàyè àìgbò kí ọlọ́run kọ́ máa yọ́dọ̀ sí àbí ìrọ̀lá ibi ìgbé àwọn ọkọ̀ àbọ̀ nígbà mùsàmà tó ń lọ́ máa ní ìrọ̀lá. nínú títí àdéjì àbí ìrọ̀lá yìí kọ́ máa àwọn onímọ̀ máa ń wò pé pé pé kí lọ́ yàtọ̀ nínú sóràtì ìtajìdá àti sóràtì ìjà táà nẹ́ẹ̀sì tó ń gbé nínú ayé gbogbo ọjọ́ wọ́n wá ti pè báàbí ń bẹ̀ pé àdéhùn yẹn máa sọ àwọn ọ̀rọ̀ tó bá tìkù tí yẹn ń sọ ní inú súnà lẹ́yìn sọ̀nàmọ́ àlọ́ pẹ̀lú àdéhùn wọn ti mọ̀. Ṣé ó bá mi kúrọ́ kù sẹ́yìnlá àti kúrọ́ kù lẹ́yìn sáàn? Ohun táwọn ń sọ ń bẹ̀ ní gbogbo àwọn àtẹ̀lẹ̀ tó ọdún náà. من خلق آدم عليه الصلاة والسلام إما سورة اللهم صل من فتاة النبي آدم عليه الصلاة والسلام اللهم صل قياما من سورة اللهم صل أحوال يوم القيامة قول جل القيامة أتذكر تذكر الدنيا الذي لم يرتلي مطلقا تعلم محمد صلى الله عليه وسلم كما تعلم الدنيا الذي يرتلي الذي يجب أن يكون عملك عملك عملك عملك yìí àti kí òun kọ títí bá àdúrà yìí òun ti wá àti bá lọ yàn ní wọn lọ wá tọ ọdún ìjẹni kẹyọ ohun tó dá ìjọ àti títí lọ lọ́wọ́ tó yàn fún sọ̀rọ̀ ó fi sọ̀rọ̀ ọba tó nà lẹ́jọ́ ọlọ́gbọ́n wà lórí ọ̀gbọ́nlá àwọn eléyìí ni àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àdúgbò àbí ọ̀rẹ́yà yíyá tó ń kó báàbò ìgbìmọ̀ ayé mi àbí ìfọ̀ ń gbẹ̀yìn ní báàbò ìgbìmọ̀ àwọn òṣìṣẹ́ àjọ ń jáde ìjà ní káńtà ká àtìmọ̀lá ikú alápá tó bẹ̀rẹ̀ sí àwọn àbí ojú ìṣe àwọn ẹ̀kọ́ tó lẹ́jọ́ ìgbìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ní àwọn àbí ìta ìta ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ní wọ́n wà lójú ọjọ́ ìgbìmọ̀ ọlọ́dún èyí ọjọ́ ìgbìmọ̀ mọ̀nà sábà rẹ̀ náà lọ́fàá bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ tí a dúdú àbí tí a àdéhì wọ́n bá ti sọ̀rọ̀ bí àtúná títí kù lẹ́yìn rẹ̀ náà lójú wọn sọ̀rọ̀ fún àlẹ́ àyè به عيد الفطر وعيد الاضحى ولا في àtọjọ bímà ọjọ́ òbíni àti ìsọfún àwọn akẹ́lẹ́ àdáàbò bímà kọ́dà kẹ́yìn oní aṣọ yàtọ̀ kí á àtọ́bá ti gbọ́ bímà nínú ọ̀wọ́ ilé ìgbàlá kọ̀ọ̀kan dáa.

àbẹ̀bẹ̀rẹ̀ tó bá lè fẹ́ lọ àbẹ̀bẹ̀rẹ̀ lásán ní àlú ìmá àwọn àbùlàtà àjìdàmọ́ ẹ̀ má pọ̀ fáwọn ẹrú ọlọ́run ètò wọn jáde lọ ilé ọlọ́run. àbúkà fúnra sí orí ìdí ẹ̀kọ́ mi bá wà rí ìwọ̀sẹ̀ nàìjíríà ní àbẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n máa rí lójú tí wọ́n máa ronú bí wọ́n máa yọ nílẹ̀ lọ́wọ́ máa wà nẹ́bí lọ. àmẹ́bí ò pé látàmìnà òun bá ẹlọ́pọ̀ báwọn obìnrin àmẹ́bí ò pé látàmìnà òun bá àmọ́ ẹlọ́pọ̀ báwọn orí ọlọ́run lórí ẹ̀yọ́. ìdílé yìí tó bẹ̀rẹ̀ tọ́kọ lọ lẹ́gbàá àti fọ̀ fún sílẹ̀ lọ mẹ́kálá rí ọgbọ̀dọ̀ jáde jáde ọlọ́run òyìn tó bá rí ilẹ̀ ẹ̀rí ọlọ́run ìgbà náà ní ẹ lọ́pọ̀ ló bá lòun fẹ́ lọ nígbàlá ilé ẹ̀kọ́ kan. mọ̀kúrò lò kálábà inú ìṣẹ̀lẹ̀ ayé òsínú nígbà yìí ẹni tí ọ̀bá rí ilẹ̀ ẹ̀rí ọlọ́run nígbà yìí ẹ̀kọ́ fún wọn wọ́n bá dàbí yìí náà lẹ̀. láàkàn náà ìlà àmọ́ àrí màtá àjẹ̀dẹ̀ lọ àwọn ẹ̀rí ọlọ́run lóbìnrin ní báwo ni àìdẹ̀yìn ọ̀rọ̀ nípa ọ̀gbìn níbi báàbù ẹ̀yẹ yìí. Àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ ní ìlú bí àyẹ̀yẹ yìí ní ìlànàbáyá ní ìjọba ní àìkọ̀dá. Ìgbìmọ̀ rẹ̀ ní pé àtàrí ìròyìn ń dá sí mọ̀ sí ọ̀hún sí. Àbúrò ìṣẹ̀lẹ̀ ìlànà ìgbìmọ̀ rẹ̀ sí òun bí ọdún méjìlá ní ìlà àkọ́kọ́ ẹ̀kọ́ yẹn máa bú àyẹ̀ǹde ọ̀rọ̀ nípa ọdún ó sì yá ìwọ̀n náà ní bí wọ́n ti àkọ́lá sáyé àmẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam ọdún mùsùlùmí òkú mẹ́ta ọdún yìí máa yí owó ìlú jáde ìlú yìí máa yí owó bàbá lónìí tó bá dúró gbàgbà àkùnkà ọjọ́ àkà oṣù lókùn pé ọ̀kan tí wọ́n bàtà ọdún méjì péré mọ́nà ń bá máa báwa mùsùlùmí àti ilé ìyàtọ̀ pẹ̀lú bá mú ìbáwí lẹ́yìn yìí ní gbogbo tí bá ń jẹ́ bá máa kájọ́ á máa ka oṣù á máa ka bí ìdíyà àtijọ́ tó fi súnmọ́ ọ̀gbọ́dọ̀ yàtọ̀ sẹ́yìn ní ìlú o lọ́dọ̀ bá ní màmá nígbà Muhammad ọ̀lọ́mọ ọ̀gbọ́n náà ló fẹ́ di. òun lẹ́kùnrin máa ya ọ̀pọ̀lọpọ̀ ìyẹn lẹ́nu bí ẹ bá dé ìgboro bàbá àwọn àgbọ̀ yìí lọ fún ìyọ̀lú ìyá yìí. ẹgbẹ́ ọmọ wa ta òní ní ìjà àwọn ará nàìjíríà màdúrà ní ìjà ní àwọn yìí òní ní mọ́tò àwọn ọ̀mà sí ìjàkà àwọn àmì ìjọkọ̀ ọ̀fẹ́. báàbù alẹ́ ìjẹ́ ìlú ọ̀rọ̀ nípa ọdún méjèèjì. àlẹ́ bá Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tá ànábì ìlú ìlú mẹ̀dínà àwọn tá ànábì bá mẹ̀dínà wọn láwọn ọjọ́ táwọn náà máa sọ bí wọ́n ní ẹ̀yìn ìlú màájà àwọn náà ní bẹ́ẹ̀. kí làmẹ́bí wá ń gbẹ́ náà ànábì lọ́dún ní ọmọ àbùdáyà kò ní náà yàwó mẹ́rin ní àwọn àyìnbẹ́yìn ẹ̀yìn ìdàgbẹ́kùnrin wà ẹ̀yìn ìdàgbàkà ànábì yẹ ọlọ́run ní ọdún ní ìlú ìlọ́pọ̀ orí tọ́lọ́lá ní gbogbo iṣẹ́ ìṣe ìlọ. ẹni gbogbo ti ní ọdún sínú ààrẹ wà ní ìlú àbúrà àti ọdún ìléyà. nípa báyìí ní ti bá jẹ́ bí ní ìsìlámù àtẹ̀lẹ̀ àmì àyẹ̀wò ìfọ́kùnrin àyẹ̀wò àbẹ̀tà. Àkókò tó kéèké lọ́wọ́ ní ọdúnmọ̀ àmẹ́bí nínú kámẹ́rà nínú ọdúnmọ̀ náà ọ̀gbìnrin náà. Àmọ́ tó ń kí máa ń yí kó dáná kájọ́ dáná ká oṣù tí a kó dá sí fún rẹ̀. Lẹ́yìn ìlànà kanáfà Mùhàmmad sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àlè òkúnmọ́ ọ̀gbọ́dọ̀ tí ìlú kí ẹ̀kọ́ àlẹ́ ìlú báàbò ẹ̀yìn nínú ọjà níbi náà bí wá sí àtàwà mùsùlùmí ayélujára tí wá tó gbọdọ̀ yàtọ̀ sọ́dún àwọn tí èdè mùsùlùmí. Bí ìyẹn wá sí ibi ẹni ọdún bá dá láyé, ọmọ àgbẹ̀ ọmọ ẹ̀yọ̀ yìí, àtọ́jú ọjà àtọ́jú àwọn ọmọ ọdún bá dá láyé àrà. Bí ìyẹn bá wọn kó lóṣèlú yìí ìlànà mọ́gbà Mùhàmmad sọ̀rọ̀ òun náà kàdúrà wà ní táwọn àti wọn ti yọ sí bẹ́ẹ̀ àlẹ́bí ti lọ pàdé ilẹ̀ bá fẹ́ ti láàmú ọlọ́run lọ́dún lójú wá fún yí ṣé ọ̀rọ̀ kò ọdún lójú jẹ́ pé ẹ mọ̀ sí. kọ́ra ní kíkà àti ìdíwá sí ìlú tó bá jẹ́ ìlú ìlú tó ń gbọ́ ìsìlámù wọn yí kẹ́kà sí ìfẹ́ bíi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìmọ̀ mùsùlùmí náà máa wọn jáde lórí òsì ìgbà. Bí a ti wọlé ẹ bá fẹ́ sí ẹ̀sìn nínú ọdún ìsìn àbí ẹ̀sìn nínú ọdún ìléyà ọgọ́rùn-ún kan máa rọ àlejò náà nínú kúkú mẹsùrọ̀ ayélujára yìí là òun sábà pé yàtọ̀ fún táwọn ní ìgbóyè nǹka ìsìlám àbí táwọn ní ọmọ ẹ̀sọ́ nǹka ìsìlám dá a ẹ̀sìn yìí ń sáyé kókó kókó kóní kò sí ìsáyé iṣẹ́ ti ẹ̀ dúró kò sí ìsáyé iṣẹ́ náà ti ẹ̀ ti fàájì àá ìsìlám ò bẹ́ẹ̀ láyà nígbà Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ ọdún ní mọ́sálásí àlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ní mọ́sálásí àlẹ́bì nígbà nígbà mọ́sálásí àlẹ́bì báyìí àwọn kan wá ń fi rí wọn ti dà á kéré bí àtẹ̀yìn ṣe lọ bí àwọn kan wá fẹ́ rí wọn ti hàn ní mọ́sálásí àlẹ́bì àlẹ́bì ní kí ni dáàbò àti ìlànà ìlú àwọn ẹ̀yà gbogbo èèyàn ní lógún ọdún gbogbo èèyàn ní lógún ní lógún ọdún ọjọ́ ọdún wa nínú. Ibùdó ti ìgbà tá a bá ti ṣe tọ́lọ̀ ní ọmẹ́sì káàkiri ní lọ́nà ìṣẹ̀lẹ̀ à kí àwọn èèyàn ní ìdùnnú lára wa já àwọn àmọ́ yìí sọ bí. Ibi ní nǹkan bá ní ní jẹ́ni pé ẹ̀jẹ̀ náà lè láàmú rẹ̀ ní síbi ní kọ́lápọ̀ ní pàápàá àṣọ ìjọba. Màmá mi àbí ìtàgé òní ìwádìí lórí sílẹ̀ yìí وسلم أنه يجعل وزواجه فإن لكل قوم عنده وكل شيء الذي فهذا علمه ترى في الإسلام وفي تعيين قدره لما نبغي من الشريعة كأساسا يقول بما في الإسلام منه أنه كان يقول لك يجب أن يكون àlọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó tó gba wa ní wá ń tẹ̀lé òun ní ìlànà rẹ̀ tó ti balẹ̀ ní. lára ilé ìgbà tó kàn lọ pé àti ìjọ ọdún lára tó ọ̀nà ìlú ní alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nínú sílẹ̀ àmẹ́bí yìí tí gbogbo àwọn tí bá ń bẹ lábẹ́ èèyàn níbi ọdún ọmọ ni ìyàwó ni òṣìṣẹ́ ni àbúrò ni bí ìgbé àárẹ̀ ìyàwó wà alẹ́bí tó bá ti fún sí àwọn ọjọ́ náà káàbí àwọn náà láyé táwọn náà mọ̀ yàtọ̀ bí á òní ni wọ́n. fọ́nà tó ń gbé ní ìjẹ́ tí wọ́n ń gbé ó ti tó ní irú nǹkan tá a máa àlẹ́gbà mọ̀hánà sọ̀rọ̀ fún mi gbẹ́gbẹ́ láti káwọn náà mọ̀ bá ah, àǹtọ̀ nínú ìlú sọ léyìí kú ìlú tako ìlànà ọlọ́run àti àlẹ́gbà mọ̀hánà sọ̀rọ̀ náà fún mi. ìdí ní ilẹ̀ yìí ọ̀sọ̀ ọdún nínú ìlànà ìṣẹ̀lẹ̀ Islam. Ah, àkọ́kọ́ àdébì tí àlùmọ́ọ̀mù mọ́kìlì رحمه الله تعالى ثم عن عبد الله بن عمر كان النبي صلى الله عليه وسلم وابو بكر وعمر يصلون العيدين قبل الخطبه nínú ẹ̀kọ́ tí àfa àgbàkúndé rahman ọ̀gbà tọ́kítà tó ń sọ ọ̀rọ̀ bí òun pé ara ń kí ọdún mùsùlùmí yàtọ̀ sí ibi ọdún láyé káàkiri nàyàtọ̀ ìsìláàmù tó gbogbo ẹ̀sìn kọ́tà ń bí káàdá tó ń gbé lónìí náà ọlọ́run sì fún báyìí láti gbà láti sílẹ̀. gbogbo àwọn tí máa ń sọ fún láyé ìlú ìṣẹ̀lẹ̀ ọmọ ọmọ náà bí sọ mú. nígbà tí lè gbà ìjọba jẹ́ ní ìyá mi nìkan lẹ́yìn tí ọlọ́run ti wá bá yín kúrò di àyè kan lẹ́kùn sí ibi ìlú ọlọ́run tí èyí jẹ́ kẹ́kẹ́ ìgbìyànjú láti rẹ̀. bàbá la fẹ́ sọ fún ìwọ̀n làwọn máa ti ń lọ yé ìmùsùlùmí. bàbá la fẹ́ sọ fún gbogbo ọdún méjèèjì káàkiri ìdáàbà kan láàmú ẹsẹ̀ bọ̀ láwọn afọdún sẹ̀kún rẹ̀ bọ́lá tó gbé ra rẹ̀ ní àmà ìgbà ọ̀rọ̀ tó ń lọ ọjọ́ àbójú kan àwọn afọdún àwọ̀ parí rẹ̀ bọ́lá tó gbé yíyá ní ẹ̀ka wà ní ájì gbogbo ọjọ́ kó tó tàbí ní ájì kó tó tàbí kó tó tàbí ọdún ọdún ẹ̀sìn yìí. Fọ́dà ẹni tí ò fún ní ájì, àlẹ́bí ní bó ṣe ìgbẹ̀jì ìgbà láti lé oṣù ọdún léyà, àlẹ́bí ní kò fún ọjọ́ tó tẹ́ ìwọlé lọ́dọ̀ ọlọ́run tó tayọ àwọn ìgbà àwọn ìjọ náà àlẹ́bí ní kò sí ọjọ́ náà láyé tó ju àwọn ọjọ́ lẹ́yìn wá mi lọ ọ̀fẹ́ ìgbà rẹ̀ ni ọ̀fẹ́ gbóyè ní nǹkan ni ọ̀fẹ́ ní nàbílà ni àlẹ́bí ní máa ní àyíká mi àlà ámàlú tó ń yé wùnà àgbẹ̀wò àgbègbè lọ́wọ́ ní báyìí ìlànà àlẹ́bí ní kò sọ́jọ́ mi kí ní alájà pọ̀ ní láti dé ìbáàdà kan tó kọjá àwọn ọjọ́ lẹ́yìn wá yìí bóyá bẹ̀rẹ̀ wá wọn. ara tí ọdún yóò fi náà sọ fi yàtọ̀ sí ìjẹ ní òkú mọ̀. ló ti fà á àkọ́kọ́ àdébì tí àdáàbòbò náà fi ti wá wọ́n fẹ́ sàlàyé fún wọn pa àwọn àbáàbà táwọn máa ń ṣe lójú ọdún yóò máa ti máa ti ṣe ìbálànà àtàlẹ́gbà mọ́tàmọ́sọ̀lọ́sọ̀ náà mọ́. àkọ́kọ́ ni pé Abdullahi bin Umar radiyallahu anhu wa ma Umar ọ̀rọ̀ tó gbé rẹ̀ ábùlá ìbá lẹ́yìn láyé ọba bíbá tó lè gbà ọba bàbá rẹ̀ tó ra jẹ̀ nígbàrúwà ọba wọn lè gbà ọ̀rọ̀ àyùbọ́kọ̀ tó ti gbé ẹ̀mí ábùlá ìbẹ̀rẹ̀ ọmọ ìlú ẹ̀mí ìdí sáálẹ̀ mi pẹ̀lú ìlànà ọ̀gbẹ́ ìlú ọ̀gbẹ́ ìfọ̀tùbà gbogbo ìgbà tí wọ́n bá kí ẹ̀rọ méjì bí wọ́n bá ti dé ìròyìn ní ti dé mọ́sálásí èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ òun wọn bá wá sí òun tó ń sọ̀rọ̀ ara ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ tí ò sí lẹ́nu mi nìyẹn tàbí bẹ́ẹ̀ sọ lòdì. bí ọba ti wá àti àmúlòpọ̀ kúkú bá lọ́jọ́ ọdún ẹ̀ṣin ẹ̀yà òun ní ọmọ yìí. sáyẹn nàbí mi sọ̀rọ̀ lọ́wọ́ وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة عمر عمر من بيت عمر أبو بكر بيت bàbá àtòmíga ẹlẹ́rù ọ̀dọ̀ ọmọ àwọn àyùjẹ̀mí àbọ̀dùdọ̀ mẹ́mu ni wọ́n bá ti kúkú náà sọ bíbí wọn bá tún nǹkan. ara títí àdìdì ni pé ìrora yìí di yàtọ̀ sí gbogbo ìlú yìí kù. ara tó jọ yàtọ̀ ni pé ìrora tó ìlú yìí kù àwọn ìtàgbàlẹ̀ wa kò ní ìjọ yìí ìgbìyànjú bá ti náà wà dáadáa kò ní dálẹ̀ kò sí àdáàlù tó ń lo ẹyí. lọ́nà ìkọ́ ọ̀nà lórí tí ń pè káàmù ìjọ yìí ìyá ìṣùkọ́ màmá mi lọ́kà màmá tó ti tú wa ànábì òṣèlè sọlọ́lọ́ wa lórí wọ́tẹ́lẹ̀. bọ́dà àtọ́lá ti jáde àtàwọn ní ìmọ̀ ní àtọ́lá àtọ́lá ti jáde àwọn onímọ̀ ní ìyókè ní ibi ìṣèkọ́ náà lọ́jọ́ ọdún àwẹ̀ ní àbọ̀dún bá ti yọ bá wọn yẹn sọ̀rọ̀ ní lọ́pọ̀ ní gbogbo ẹgbẹ́ ìlú ọdẹ yẹn ọ. ní òun ilé yìí nínú súnà nígbà ọ̀sánà sọ̀rọ̀ lọ́wọ́ wa ní ọ̀sánà. àtúntò tí àlùfáà ti mọ́tò ní ìlú ọ̀sánà Ah, ọlọ́run ti ní kí ìdí ń bẹ láyé àlàáfíà lọ́kùnrin àbí tó súnmọ́ ìgbà àti ẹ̀ ọlọ́run ti yọ ààrẹ nìkan. àwọn ọ̀sẹ̀ nínú àwọn tí wọ́n já láti ẹ̀mí ní láyé ìgbà lẹ́yìn àdébọ̀ àmọ́ sọ̀rọ̀ ọ̀sẹ̀dọ̀ látàrí pé ètò wọn ti àti táwọn ilé àti oníkàwé ènìyàn àwọn ènìyàn ọ̀pọ̀ ọ̀ma gbọ́mọ́ wọ́n wá wò pé bàbá yá tètè kí ìgbàwá bẹ̀rẹ̀ kókó láti mú làwọn ìgbàwá kí mọ̀ lọ́rọ̀ wá gbọ́ ìgbòkúta wọ́n wá ní ẹgbẹ́ àkọ́kọ́ náà di kókó làbí òun bímọ wọ́n kún wọ́n pọ̀ wọ́n bọ̀ làbí bímọ àbá kúta ní kókó làwọn òun kókó òun ní kí òun làwọn onímọ̀ ní máa múra wa ní ti àbí ìmọ̀ọ́mọ̀ ìgbé ọ̀gbọ́dọ̀ dáwò irú yìí nǹkan parí yìí àmọ́ gbogbo bàtà àwọn náà báyà ń bí gan yóò mú bí àwọn kan lọ bẹ̀ sí ní bóyá kì í kalọ́ta ìlú táwọn èèyàn bá gbọ́rọ̀ ẹ̀yà máa kọ́kọ́ fi kú síwá àlọ́gbẹ̀ ìṣẹ̀lẹ̀ o ní ìrọ̀sọ́lẹ̀ wà عن البراء بن عازل رضي الله عنهما قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم الاضحى بعد الصلاه فقال من صلى صلاتنا ونسك نسكنا فقد اصاب النسك البراء بن عازل رضي الله عنهما حكي البراء حتى عازب يقول الصحابه النبي محمد صلى الله عليه وسلم ولم يقل له البراء بن أبي يومي فطلب النبي صلى الله عليه وسلم يوم الأضحى بعد الصلاة براء náà tún yí lọ́nà wípé òun tí ó lé ànábì lọ́jọ́ ọdún iléyájọ́ kan òun rí sí gbogbo ọ̀rọ̀ bá lọ́jọ́ bá wọn sọ gbogbo kúkúrà láàdá sọ̀la lẹ́yìn tí ànábì tún ń kọ́ni lẹ́yìn tí ànábì tún ń kọ́ni tó ń bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ lójú kúkúrà lọ́wọ́ tá lẹ́bi wa sọ lọ kó tó bá fún un sọ ní sẹ́mẹ́rà òun tá lẹ́bi ní mọ̀nkọ́lá àkọ́dá àtànà ẹni ọba kiri ìrìn wa tá a kì í ẹ̀yìn mọ̀rọ̀ ọdún lóyá látàbí ìgbà mẹ́rin wà lẹ́sàkà lọ́sù kànà ó sì fa ẹran báwa ní àjọpá yìí tá lẹ́bi ní sẹ́mẹ́rà mọ̀nkọ́lá àkọ́dá àtànà wà mẹ́tàdá yóò padà ẹni ọba kí òun ká kí yóò tó sì pẹran báwa ní àjẹ páàyì wàkọ́ọ̀dì àtọ́ ọba nìgbòkò ilé ẹni bẹ́ẹ̀ ìgbọ́nà ní àjẹ ilé ọdún oṣù bá a mọ̀ ẹni ọba kí òun bá a ti kì í èmi ní kí òun bá kí òun bá nẹ́bi kí kí òun yàtọ̀ bá nẹ́bi tó pẹran bí wọ́n pa á lẹ́yìn àmọ́bi ní wàkọ́ọ̀dì àtọ́ ọba àmúkò ìgbọ́nà ní àjẹ ilé ọdún mímú sùkú láwọn ẹgbẹ́ àmọ́bi ní ẹni bẹ́ẹ̀ ti bá a mọ̀ wàá lẹ́ẹ̀bà ta kọ́bùlà sọ̀nà ẹni ọba wa kájú tó pẹ̀rẹ̀ sí ẹ̀ kọ́bùlà sọ̀nà kátó sí ọ̀nà yìí fàlà àmúṣe fàlà o àmẹ́bí ní kò ní lábẹ́ ẹ̀yọ́ kàléyà o ara àwọn títí àdìsí bàrà àbẹ̀nà ọ̀gbìn yẹn òní tí ìwọ̀n bá tẹ̀rẹ̀ léyà nínú ìṣòyẹ̀ náà ọgbọ̀dọ̀ jẹ́ pé lẹ́yìn tí máa ń mú àmọ́ ẹran tí ẹran yẹ káyé pa láti bá kábí lọ yìí àbẹ̀rẹ̀ yọ bá ní ìfọ̀káyé pa ọ̀nà àmẹ́bí yìí àmẹ́bí nípa àlá nípò kàlàkù àmẹ́bí ní kò ní máa bẹ ẹni ọ̀pá níyà wọ́n àmẹ́bí ọ̀padà sọ ní kò tọ́lọ́ ní orí ọmọ bẹ́ẹ̀ sí nínú àdéhùn náà. Bàbá àbúkọ́ ìdàgbọ́n ìyá àbúkọ́ ìdà sọ́jẹ́ kan náà àwọn àbátan àbúrò àbẹ̀rẹ̀ àjùmọ̀ tó jẹ́ ìgbà àbábí yóò ya àgbàrá ọ̀bẹ̀nà wájú ní ọ̀sẹ̀ ní káàlì olóògbé lárúbáwá ẹ̀gbà àbábí yóò ya àyàn lọ́kùnrin òun káàlì ẹ̀gbà àbábí yóò bàbá àyàn lọ́kùnrin amú èyí tó bá jókòó ní ọmọ ẹgbẹ́ amúlẹ́kù èyí tó bá jókòó ní ìlú ìyáwó ọmọ ẹgbẹ́ tó ní káàlásù káàlì bàrá yìí Bàbá àbí Bọ́dà àbí Bọ́dà ká sáré ìdìbò ń bọ̀ Bọ́dà náà yàrá òfin lọ́la àdúgbò ìdáná ló di ìjọ náà. ìlú mẹ́ta ti ṣáàtì kọ́bílà sọ́lá tó ní kó wáyé ìlú dára ìlú mẹ́ta ti ṣáàtì kọ́bílà sọ́lá. àdúgbò ìjọba wáyé tó ọ̀dà yìí àmọ́ mi ti pẹ́ẹ́rẹ́ ti ní kí n tó wá méjì àkọ́kọ́ ń ta mọ́lẹ̀ ní kí ojúbájú lọ́jà tẹ̀sẹ̀ ní ọ̀dọ́ ilẹ̀ yìí ó tún láti ká yóò lè ní ìfẹ́ fún bíbá ilẹ̀ ń tó pẹ́ náà tiẹ̀ ilẹ̀ ń ti pẹ́ yóò tún ilé ọdún náà lábúyà wọ́n àbí bó ń tó ń kó káyé pa á. wàá rọ́pò alẹ́ yóò mọ yóò mọ àpèlè ìrọ̀sọ́ yìí àbúgbò dání mo ti di ọdún ìlú sọ wa pé ọjọ́ ọdún àyíká mọ àpèlè ìrọ̀sọ́ rẹ̀ àmẹ́rin ilẹ̀ àmẹ́rin lọ́jọ́ Oúnjẹ ni wọ́n bá tàbí àyè ìgbà àwọn ìdíje ọdún wọn máa ń gbà á ìdàkóso ọ̀mọ̀gbọ́ ọ̀sán Àdébí ní àyíká Mùhákìlì Wàṣúrùfì. Èyí dáhùn ìjọ ọdún. Láàrin ilé ìlú tí ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ nígbà lórí ìwọ̀n bẹ̀rẹ̀ àlọ́ ìlú kan, ọwọ́ apárí àwọn ẹ̀jẹ̀ wá ìdí kan ìdí kan tá a mú sí àwọn rẹ̀ jẹ́ tòǹdírì méjìdínlọ́gbọ̀n tọ́lá rẹ̀ tó bá jẹ́ mọ́tàdínlọ́gbọ̀n tó ń ṣẹ̀rẹ̀ islam àwọn mọ́tàdínlọ́gbọ̀n tó ń ṣẹ̀rẹ̀ islam àwọn tí wọ́n bá jẹ́ náà àwọn tí tí wọ́n bá jẹ́ mọ́tàdínlọ́gbọ̀n tí máa bá nígbà mọ́tàdínlọ́gbọ̀n sọ̀rọ̀ sọ́là àmọ́ àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ méjìdínlọ́gbọ̀n ìdí máa wá sílẹ̀ ọwọ́ adé mi làbúlọ̀ nínú àwọn tí mo lẹ́yìn ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n táwọn ẹ̀jẹ̀ ọmọ wa jẹ́ mélòó mọ́kàndínlọ́gbọ̀n. kí ni kọ́ wá sí kí kọ́ wá sí ẹ máa lọ ìdí àwọn mi lọ ìdí àmà gbà wẹ̀ tẹ́lẹ̀ mi máa ṣe pé yọ̀bá fi di lọ yọ̀bá fi lọ ìdí. àdébù gbàgbọ́dà mo kọ̀ ìlú kọ́ ọba wà táwọn mùsùlùmí sọ bí ó ń gbọ́ náà gbà wẹ̀ ọ̀làwẹ̀ kan náà ń bẹ́ẹ̀ kan ọ̀tá rẹ̀ tó ọ̀ọ́kùn ìlẹ́yìn ọ̀dún yìí àyà àmọ́ akíní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní lóòjì nǹkan ní ìsìlámù mẹ́má yìí tiẹ̀. ibi ọba ti yé kéèyàn jẹun bọ́bá dá àwọn oúnjẹ ìlú ọgbẹ̀rẹ̀. ibi ọba ti yé kéèyàn jẹun ìjọba nẹ́bí ní ẹ̀ máa jẹun ní ẹ̀wá ní omi àwọn olùdókòwò gbà lórí ọ̀jẹ̀jẹ̀. lórí ibi tó jọ́ta nẹ́bí ẹ̀fọ́ àwọn ẹ̀ máa jẹun ìyàbá ìjẹun jẹ́ náà òun náà ti ọjọ́ pẹ̀lú ìlú nínú nǹkan ní sọ̀rí ẹ̀sìmáàmù ní mo fi sọ̀rí àgbèlé. lára ń tọ́jú ilé ìwé ẹ̀ ní pé káwọn nínú màmá pàtó ìgbìmọ̀ sí pàtàkì ìdílọ́ bí wọn bá lọ ájì. òun téèyàn máa kú ní arọ́pà tó ń lọ mìíràn wọ́n wá dé láàrin méjèèjì káńtọ̀ nígbìmí mùsálìbà mùsálìbà lálálàájì náà ṣùgbọ́n bá kú ní àpá sunna lẹ́gbàá muhammad sallallahu alaihi nínú ìdánilá àná súnà nẹ́bí lọ́wọ́ gbà nígbà nígbà tí mo sùn wọn bá ti kí lọ́gbìnrin rẹ̀ tí wọ́n sì kí ìgbà ìgbà oṣù súnà nẹ́bí tí wọ́n wá gbé lẹ́sí àkọ́mọ ẹ̀yà àbẹ́fẹ́ ti ti láwà oṣù súnà nẹ́bí lórí ìjọ náà gbogbo nǹkan ní ìsìláàmù lórí ìsìláàmù tó gbé kalẹ̀ èèyàn òbí lọ́dọ̀ ọkọ̀ gbé ilé fún ẹ̀wọ̀n ọ̀rọ̀ ń bẹ̀rù ìbáadà ilé oṣù ìjọ náà nínú ìdàgbà ìlú bí òun ni ìbáadà bí abájí ẹni ọdún àjọ náà ní ìjọsẹ̀ ní ọ̀gbáládà. bẹ́ẹ̀ náà ni àyà mọ́ ápẹ́yìn rọ́sọ̀lì ọjọ́ tà lẹ́bi lọ́nà ìlú ẹ̀jẹ̀ ìlú ẹni tọ́tọ́ ẹ̀jẹ̀ tọ́tọ́ èèyàn gbọ́dọ̀ tí wọ́n sàn láàrẹ̀ kan jọ náà àbáwá àwọn ẹni òkú ìpí àtàwọn ń gbà lónìí òun bẹ́ẹ̀ nípa báyìí àgbà àgbọ̀báwìyà ni gbogbo ìgbésẹ̀ yìí pé àárọ̀ fún àlẹ́ yẹ̀wò náà yẹ̀wò mọ̀ ápẹ́lẹ́ ọ̀ṣọ́ òbí mo mọ̀ pé òmùú ọjọ́ ọdún ọjọ́ kámẹ́ ìjẹ kámẹ́ ọmọ kọ́sọ́ mi. wà á dábò àǹtakó lọ ṣáàkì àwọn àmà yóò gbà mí sí ìdèjì kọ́wá rò ó tó ti ẹran yíyá mi láàpọ̀ ìjẹ́ ìjọ ọdún ìgbésẹ̀ bàbá bá ti ṣàti àbúrò ìyáni tó ní olùkárí fún fífa ẹran mi nìyẹn. wàtàgà bẹ́ẹ̀ tí yóò yẹ kọ́kọ́ ọmọ fẹ́ràn yìí ti ẹni tó kù yé wàtàgà bẹ́ẹ̀ tí kọ́bílà àná àti ẹ̀sọ̀là tó wá ìrẹ̀lẹ̀ tó wá tó ń gbé ti jẹun pẹ̀lú ẹran mi kí n pa. قال شأتك شأت لحم النبي محمد صلى الله عليه وسلم قال ويتوفى تولد أمه àpàdé ni ṣáàbì láàmì ẹran kí ni ẹran àpàdé nínú ẹgbẹ́ tí ó gbà ní àmọ́tòmí ládàá. ẹ lẹ́sẹ̀ kan o ṣáàṣó láàmì nígbà tí ìran nínú ọ̀rọ̀ máa ń tọ́ pa ẹran tó jẹ́ lásán ilé ìlú bọ́n lásán ní ládàá fún ìlànà níyà èyí wọ̀ wọlé yá ẹran tá a pa tá a jẹ ká tó ìjọba rẹ̀. قال يا رسول الله àbí bóòdà bí gẹ́gẹ́ àwọn fàájà mẹ́fà mọ́hàmà sọ̀rọ̀ sọ́nà ìyẹn tẹ́ kí ládà kankan sàdà mọ̀ bó ti wò ó kiri ma. àbí bóòdà gbọ́dá yìí ìyẹn rẹ̀ dà gẹ́gẹ́ áá òun lọ́wọ́ wa sọ àpàjẹ láti rìn lórí ládà lónìí. wọ́n lọ yá ọ̀sùn lọ́gbà ọmọdé àbúrò bá ń bẹ̀ ìwé òjíṣẹ́ ọlọ́run. wàá ní àyíjà náà àná àkọ́. فإن عندنا عناق لنا جزعة عناق لنا جزعة عناق لنا كثير أمين جزعة ó kù díẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan àbí wọ́ndà kan àyè bẹ́ẹ̀ ní ìgbà mẹ́ta ọ̀sán mọ́tò ọ̀sán náà. kí ló fà á ní pé wọ́n á fi wọ́ndà ti mọ̀lànà lẹ́yìn ẹran tó wọlé lábọ́ bá jẹ́ ẹran rí ni àgbò àti gba àwọn ẹran tó ń jẹ ọgbọ̀dọ̀ tó ń ọgbọ̀dọ̀ lọ́jọ́ kan tó tó wọlé yá kámúlò nínú àkókò àbí nígbà bá rẹ̀ lòmí ẹran tó lòmí ńlá ẹran tí ò wọlé yá mi ilé ìlú ti gbẹgbẹ nígbà bá lágbára rẹ̀ ni. kẹ́ra kéékèèké ẹran àgbò nípa àbí ìkàǹkà tó tó lè wọlé yá ọgbọ̀dọ̀ fún ọdún kan gbọdọ̀ ti kọjá nílé ẹ̀ bọ́bá ìdí màálù lèyàn fẹ́ pa màálù ọdún kan ọdún kan àbọ̀ náà wọlé yá ọgbọ̀dọ̀ tó tọ́ bí ìlọ mẹ́ta sínú ọdún tó wọlé yá. bọ́bá ìdí àǹkúni lèyàn fẹ́ pa àǹkúni ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọ̀wọlé yá àǹkúni gbọdọ̀ fi ọmọ ọdún márùn-ún kó tó wọlé yá àtàlẹ́bí sọlọ́mọ́ àwọn àyè kò tí ì wọ ìlera àmọ́ nígbà nígbà màhámà kọlọ̀rọ̀ tó máa dẹ́pọ̀ nígbà wọ́n wá nígbà yìí òun dára tó kéré kan ní ìlú ìlú ní ọdún kan ní àbúrò lẹ́yìn ọdún ṣàtẹ̀yìn àmọ́ wà lẹ́yìn kó mọ́tò ọmọ bí ẹran tá a nílé ìlànà àkọ̀lànà ẹ̀rọ bí àbúrò gbàgbà àbí lọ́gbà mo ti ṣàpèjì rẹ̀ ẹran tá a ń sè ní ìlú ó wù wá fẹ́ràn rẹ̀ ju kálọ̀ rẹ̀ méjì kálọ̀ ibi àlejò àgbẹ̀là ń pèsè ibi tó gbà bẹ́ẹ̀ lọ kan o ẹ̀rẹ̀ yìí jẹ́ lọ́dọ̀ oníyì wọn ní olówó lórí ó sì jẹ́ gbogbo ìdí ìdí kan láàárọ̀ gan lọ kọ́lá kì í ṣe kan ọjọ́ òun ló ti di pé wọ́n gba ìran méjì ìtàkùn nípa lọ. afẹ́tí ìdílé àná ìwà lẹ́bi tí kò wọ́n pa àná pọ̀ kékeré صلى الله عليه وسلم الذي ظلم جرمتين بالمؤمنين رؤوف رحيم aláàánú ni olóṣèlú fáwọn ọmọ mi. àtàlẹ́sọ̀ àtẹ́là ní ìkáàbù lórí àwa pẹ̀lú ìbànújẹ́ ó ti fi gbogbo agbára gbogbo tó ní ìgbìyànjú yìí àmẹ́bùwá ní náàm ọ̀dà fún wọn nìkan àwọn gbọ́dà wà náà ń tó bí àmẹ́lẹ́yìn kò tó gbogbo ó ti gbọ́ ìdílé ẹni àbúgbẹ́gbẹ́ ọ̀gbọ́n sílẹ̀ ànẹ́bí ní ní ìlú kéjì bíi àǹdà bí wọ́n bá pa àmì akọ̀ sí ọ̀gbọ́n nìkan ọlọ́run ọ̀gbà lọ́wọ́ rẹ̀ wọ́n náà ń tún bí àdáyé àdáhàbí bàdà àlẹ́yìn kan ọ̀gbọ́dọ̀ tó parí ẹ̀ máa tó fi paníyá lẹ́yìn ìwà àbúgbọ́dà èyí ò tún máa bá àtúntò fúnra wa ní àìsàn ìpè ó ń lọ bí fẹ́ràn oríṣi ẹran kọ̀ọ̀kan gbọdọ̀ pé ẹlò tó pupa ìléyà bọ́bá jẹ́ ẹran kéékèèké ọdún kan bọ́bá jẹ́ màálù ọdún méjì sí mẹ́ta bọ́bá jẹ́ àmúhún nìkan gbọdọ̀ tó tó ní ọdún márùn-ún eléyìí ni ìlànà mẹ́bà Muhammad sallallahu alaihi wasallam. nínú tí àwọn èèyàn máa béèrè nípa nǹkan báyìí ìlú tó bá jẹ kéde ìfọ̀nà kan ni wọ́n ti ń kí ẹ̀yìn bíi ṣé ìjásíkò kan náà wọ́n ṣe é bí kálámà déédéé láti mọ̀ sí àsìkò ẹran pípa títí. Sọ́ba ṣe gbogbo wọn ń ṣe lásìkò tí ọ̀sá yọ àsìkò sílẹ̀ kàmẹ́lì. Sọ́ba ṣe fi ìléyà àsìkò Buhari. Bàbá ti ṣe wọ àsìkò táwọn máa ń ṣe ìpínlẹ̀ Yàtúbà fún olùdíje kọ́ wá ọ̀gá mẹ́rin ìgbàgbọ́jú rẹ̀ wọ́n lè rà wọ́n mẹ́rin lẹ́yìn ìgbà díẹ̀ tí òun ìgbà wọn ti àsìkò ní abẹ́rẹ́. ẹlọ́gbọ́n wa ti lé àti ẹ̀kú títí tí ò ní ìlú ìgbà tí wọ́n wù látàrí. irú eléyìí wọn dábàá kí lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìjàmù bara mọ́ta ń yá. ìlẹ́yìn tí wọ́n bá ń kírun lẹ́yìn rẹ̀ ló bá ti pa ẹran sínú ọ̀pá ọba àti pé èèyàn kọ̀ọ̀rẹ́ ibi kàṣẹ́ ilé ìmáàmù kan ó ní ìmáàmù ẹlẹ́gbẹ́ ìmáàmù ìlú níbi tó ń wá yìí nígbà bá ti gbọ́dọ̀ pápọ̀ láti pẹ́rẹ́ díẹ̀ gbọ́ ìlú tó ń lò tó ń náà wá pa ìgbà ọ̀sán. àníyàn gbọ́dọ̀ kéjú fáínà rẹ̀ kókó bí kókó tí wọ́n yí eléyìí ni sunna annabi muhammad sallallahu alaihi wa sallam hada wallahu ta'ala alam sallallahu alaihi wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in Thank you. Gracias. àlẹ́bù ti ní ọlọ́run ti dé léwọ̀ kí wọ́n máa sọ̀rọ̀ ní orí ọ̀rọ̀. nípa báyìí ká máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ láti jẹ́ náà títí láti lò ní títí tí ó sì ti jẹ́ àlùkòyámà àràánù rẹ̀. kọ́dà yìí máa ba ẹ̀rùn jẹ́ ní a lásán yàtọ̀ fún àwọn ìjàmbá kí nìyàn àbí tí yóò wá máa ń lórí ọ̀rọ̀. àmọ́ gbogbo ọ̀rọ̀ bá àfihàn asọ̀rọ̀ tó ti di tó lágbára sọ ọ́ máa tó ń rògbò lágbára ló ń sọ. ọ̀rọ̀ àwọn olóògùn bí ọ̀rọ̀ bá ti yàtọ̀ ní ọ̀rá àtòkọ̀ á àbáwọ̀ àbá àti ìyẹn máa ṣe lẹ́yìn ọ̀rọ̀ àníyàn nígbà ní ojú èrò tó lọ sọ. àwọn ìṣèlú láti kan ọ̀kan máa wá nínú ìṣẹ̀lẹ̀ àgbéyé àwọn ọ̀rọ̀ wọn láyé ànábi sọ̀rọ̀ ní àkọ́kọ́dà ànábi ìyẹn òǹbà. Dáàbò ní ilé àkíyèsí ẹni tó wá bá ànábi àmọ̀hánmà sọ̀rọ̀ bá wà àlejò ọ̀sánmà. Ó kí ń rí ọ̀rọ̀ tó kí ìrànlọ́ wọn lọ́ba ti dín àbí ẹnìkan sí ẹni wá sí àlàmùdìyà lórí ọ̀. Arákùnrin ní òun yàtàmùkà àmọ̀ọ́dẹ́gbà ìdúrà àdúrà wa rẹ̀. àmọ́ èyí kan ní ilé ìtújú àwọn tí ń bẹ lẹ́jà mẹ́jọ àwọn tí wọ́n sọ náà táwọn ń gbé ní òbí ní òkí ọ̀tọ̀ yìí. nígbà wa wọ́n wá já gírí ìlú. àdọ́gba muhammed ọ̀sẹ̀ náà wá pè é nígbà wọn parí ìrìn pé kí wọ́n gbé nígbà ìgbà ìlú yẹn àlejò wa sọ pé ìlà àbí ìsọ̀lá òun ní mo wá tán kí ni o láyà sùnú òfin náà ṣe ń ní kàlá mi bàṣà láyà sùnú òfin náà ṣe ń ní kàlá mi àǹtàṣà ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyìn ọ̀rọ̀ lásán ọ̀wọ́ orí ìrọ̀ àìsọ lórí bá wọ̀rọ̀ mi ìrọ̀lú rádíà ní ọlọ́run kọ́ bá wa kí ọ èèyàn gbọ́dọ̀ sókè kọ́lá àrí ilé ẹni tó lágbára lè sọ àtẹ́bí náà lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lórí ọ̀ sọ ní kúkúrú àtọ̀bí yẹn pé yẹn ni àti kíni kejì tó ń lẹ́rọ yìí. Àyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ yọba tí ayé àtúrọ̀tò fásitì ní àmà ń gbọ́dọ̀ àwọn mọ́tálá mi. Bí wọ́n bá ti ní Mùhàmmadu Rasulullah. والذين معه أشداء على الكفار أيضا بمثل به صلى الله عليه وسلم قامون وسلم شريعة الإسلام وبعض كل إلينا لها بوع الأمة لا يصيب فيها شيء من كلام البشر منهم في أكد جاهلية يخلق ما لا بوع الأمة àwọn kankan ń bẹ ní ìlú ìṣèjú ọba tí ìwọ àbújọ bá wà lórí òun ò lè fi ara ẹni sọlọ bá wà ní ìṣẹ̀lẹ̀. lẹ́nu tó kó jọ báwọn lórí ìbá tó sọ̀rọ̀ tó tì bàbá tó ń bí mi pé àlẹ́ ìta mọ́ ọ́ bí a lẹ́nu ààfin mi. kọ́dà ìmáàmù ní ìgbẹ́ náà kẹ́ fún ìbàlú ọ̀nà àná àlá gáàlì tàbí nàìjíríà لا يدخل فيها شيء فلا ومن مسلم صلى الله عليه وسلم Thank you. èèyàn náà wà á lò pé ibi tí mo fẹ́ kọ́ kọ́ náà sí ìṣòro lọ́jọ́ ìmọ̀lẹ́ ẹgbẹ́ àbẹ́lẹ́gbẹ́ bá rí káwọn ènìyàn láti ní àmà tó ní àwọn ọ̀nà tí ìyàn fi tí ìyàn fi bàbá wọn lọ́nà àbí àbùkù àbẹ́sìlú lè fún wa orúkọ náà èyí tó bá jẹ́ ìlú ìlú ìlú ìmọ̀dájọ́ rẹ̀ èyí tó bá jẹ́ pé bí àbùkù ọ̀nà bá nínú alákòókò ilé ìlú ẹ̀yìn ọmọ rẹ̀ wọ̀ lọ ní ìjẹ́ àbí ó lọ ní ìkọ̀ọ̀kan wá ní ọ̀sẹ̀ ọlọ́ọ̀dì. àwọn àti tí ó máa bẹ́ẹ̀. àbí àwọn nǹkan bóyá lápẹ̀lú ìlú ìsìn èèyàn ní bọ́ọ̀lù níbi ìlú ìjọ wá ní ohun máa jẹ àbí nǹkan tó wọ́n kọ àwọn àti màkúrú ìlú àbùkù ní àbí àbí ìwà ní ọ̀sìn ilé mi àtúmọ̀ ìlànà òbí wọn yẹ kọ́ bí àmà wà tẹ̀ má yà má tó lé tó ìrẹ̀ mi ti ní áńgà nìyẹn òbí dídájọ́ ìta àbùkù àbẹ́sí ọ̀nà ìlú ìlógún ọlọ́mà àtòlẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ́dẹ́ òkúta àwọn àbáṣe wá ń jà ní ọkọ̀ fún abíá ìjọ ọkọ̀ ìjọba ìròyìn lọ́wọ́ ní ìròyìn báyìí

pé àwọn tí a máa lọ́wọ́ àkọ́kọ́ ní àwọn ìyá nígbà. Àní ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ máa fi hàn ní àwọn ọ̀kadà. Wọ́n ní yàrá mẹ́rin ní ìmọ̀ ìtàná ìgbàwá sí àdáká ìjọba ti bá àwọn àwọn ní ìgbà láti ìka ọ̀pọ̀ wọn àlẹ́ mi ìgbà. àtúndà ẹni ní ẹni ní èyí tó bá tó tó ẹlọ́run lọ́wọ́ àlẹ́ àbáyọ̀ ọ̀rọ̀ àrùn tẹ̀lé èyí ní ẹni tẹ̀lé nípa bí ìjà mẹ́rin kò ní kí ló ń bọ̀ ní ìṣòro ìlọ. àmì ìtọ́kọ̀lọ́kọ̀ ní ìrìnàjò ìlú ní ìrìnàjò ọ̀rọ̀ ìlànà àwọn ìrìnàjò. wọ́n ti ọjà àyè ní àwọn ọ̀gá ní ìlú yìí. àárọ̀ kọ́ lẹ̀ sí àbúbákì sọ alága tó ń bò wọlé àbí ẹwọ ọdún kàtọọbù sọ nǹkan kan mẹ́nu ọjà ọdún ìlú ọdún ìlú àwọn ọdún ó fi hàn pé ìwọ̀n bá tó lọ àwọn àdìsọ yìí ọlọ́run ọba fẹ́lẹ̀ tó yẹ kí lo àtọ̀ àmìkàwá àtọ̀ àmìkà yìí wọ́n á pẹ́ ti ṣe nípa ẹ̀kọ́ ìlú bọ̀ọ̀bá fẹ́ kà bọ̀ọ̀bá wa kà àtọ́jọ ní ọ̀tà wá jáde àti ìyàgbọ́ àti ìyàrá àti bọ̀ọ̀bá ìrọ̀lọ́run ìrọ̀lá àtúntà àti bọ̀ọ̀ká àtọ̀ àbọ̀ nílẹ̀ bá àmọ́ ti kọ́ ọ̀la ìwà wa ti tọ̀ ìkàlẹ̀ bọ̀ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀la sọ ní o ìyọ̀lọ́ ká àgbọ̀rá ní ìgbè yìí mọ̀ nílẹ̀ yàtọ̀ bá àgbọ̀rá ní ìyàrá ayá ìyà ní àbá ká àgbọ̀rá ní àmọ́ ìkọ́ ní iṣẹ́ ìrìn ìṣẹ́ àlẹ́ wákàtí ìgbà tó lè fi jẹ náà gba ọ̀rọ̀ fún àyíká náà èyí tó bẹ́ẹ̀ wọ́n bá sì ké gbàgbéga ẹgbẹ́ bí ìrún gàríyà òun tó ń ké gbàgbé ìgbẹ́lẹ́gbẹ́ náà ń gbọ́ ìjọ ń ké. àmọ́ ìlànà ìké gbẹ́gbẹ́ ìrànlọ́ tó wà tó ń ké ọ̀rá lòun tó di gbàgbéga òun tó bá lọ́gbà lọ́gbà lọ́gbà òun. òun bá lọ sí máa bí òkú yìí àti ẹ̀sìn ìlú lájà táwọn àmì àmì àgbọ̀gbọ̀ lájà ìnáwó àwọn àtúlẹ̀ yọ. àmì bàbá tí òun ti àtúnyà ìlú wa ìbájọ ìgbà àbọ̀ yìí láti bí yàwùn rẹ̀ tó ní wọ́n máa ti dájú àmì ìmọ̀ràn náà o. àwọn yóò ti mọ ọwọ́ àtẹ̀yẹ́ láti bá yàrá dájú àmì ìlú wa. ǹjẹ́ bí ìlú nìkan àbá àgbẹ̀ àbá àgbẹ̀ àwọn ìgbà náà tí àwọn ọgbọ́n àgbà wà bá àwọn ọ̀rọ̀ tó lé wọ́n ń wọ́n lórí kan lẹ́yìn òkú làwọn lọ àbí. Thank you ìgbàlódé ìgbàlódé ayàtọ̀ ní ìfẹ́ fọ́ọ̀mù ìnákọ̀ọ́kọ́ nìyẹn. سعيد بن الخدري وعلي بن الأسرع ومن de